um thank you so much guys for joining me once again today thank you for coming to this channel don't forget to follow our two other channel history with arewa and intimacy with arewa and oh, especially intimacy with arewa i'm dropping a video there tonight right after this go and check it out otobola ati ex-wife wasiwa inde kan magistrin nínú eh, intimacy with arewa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 thank you so much guys for joining me once again thank you for the love you know thank you for always coming back to the channel thank you for all what you are doing here i'm really grateful thank you for always coming back here you are all welcome on this platform if you are new welcome i hope you stay and then for the returning fans thank you for stopping by once again um welcome to another edition of uh, eh, AK Worldwide with Arewa mm. egbechi akejoko egbechi akejoko so àwọn kan bá pè mí pé ah arẹwà o sista Maureen ó mà ti jáde o you know talking about uh, Sam Ojo her uh, ex one of her ex uh, her ex boyfriend torí wọn ò marry kò dé level marry ngbà yẹn so ex boyfriend uh, eh, Sam Ojo Sakamanje pastor that she's talking about Sam Ojo and this this blah blah blah blah blah blah èmi ò wo show náà ṣùgbọ́n. No, àwọn tí wọ́n pè mí wọ́n summarize àwọn nǹkan tí ó sọ níbẹ̀ mo wá ní òkè o i mean kò sí kí ó continue wọ́n ti sọ pé àwọn èèyàn update fún Maureen lórí Facebook àwọn èèyàn àwọn bloggers ń sọ̀rọ̀ ẹ̀ mo dé ní pé right why won't bloggers speak about her sister Maureen is an extremist mm. sister Maureen extremist ni sister Maureen sister Maureen treat case èèyàn kan fún six months one year so aṣáàrí gbogbo case àwọn sàkámà jẹ́ pastor tán ẹ mọ amẹni mọ tó fi sọ̀rọ̀ genesis ẹnẹ àbí olúborí la fẹ́ àbí ti pastor mfm yẹn olùkọyà sàkámà ń jẹ yẹn eh so she's an extremist so tí àwọn blogger náà bá gbé kéèsì ẹ̀rún ẹnu fóṣù mẹ́fà fọ́dún kan gan kò ìpọ̀jù because eh, she's an extremist so kò ní eh, so ó wà òkè bẹ́ẹ̀ ó wà òkè bẹ́ẹ̀ eh, ó wà òkè bẹ́ẹ̀ eh, and then lórí ọ̀rọ̀ tí Sam Ojo èmi sì fẹ́ẹ́ ẹ̀bùn òpè rí àkàṣe ní sùúrù náà because èmi tẹ̀ tí ó kọ́kọ́ sọ lọ́kàn mi tẹ́lẹ̀ pé eh, bí Maureen ṣe máa ń treat àwọn kéèsì pastor, àwọn sàká pásọ mo wọ́n wọ́n dà pé èyí tó yẹ kó fi bẹ̀rẹ̀ you know, occupation wọn yẹn Sam Ojo yìí gan-an ló yẹ kó fi bẹ̀rẹ̀ ẹ̀ nítorí kí ṣèwọ̀n pé gbogbo cases that she has been treating about all these other pastors are cases that was brought um, you know, to her not the one she she, experienced you know had dealings with those people herself but this particular one that she had dealings with that pé ọ̀rọ̀ ẹ̀gan ló gbé sí gbé wá sí ori media lórí Facebook that me I believe that eh, this time Ojo that she just talking about now should have been the number one Sakama Sakamanje pastor that she will you know expose uh, should he, he like it should have been ṣùgbọ́n oba ni kò tí ì bàjẹ́ so right now that she's uh, treating Sam case I believe that uh, uh, uh, uh, the, the, the fact that she had dealings you know with him person, uh, personal dealings intimacy dealings closeness dealings tusi-tusi dealings so she will the way she draws other you know other drag other cases that she has been you know talking about I'm be, um, I, I, I hope that uh, Sam Ojo will be the same will be with same thing with her mm. and then gbogbo nǹkan tí àwọn náà ṣe pẹ̀lú Sam Ojo i believe that she will you know, bring it up eh, bóyá tó bá wa mú jáde àwa ṣẹ̀ṣẹ̀ wa bá wọn you know, àbá wọn ta epo sí mm, àbá wọn ta epo sí ó yẹ kí wọ́n sọ délẹ̀ ah, ah. bí àtọ̀ bá sọ délé yẹn gan bí adébíyá káwádé ká bá wọn gbé sí ìta mm, torí ọ̀rọ̀ tó pa wọ́n pọ̀ eléyìí ni mo ti rántí gbé pé eh, activist woman activist àti blogger kan ni wọ́n kọ́kọ́ lọ gbé ọ̀rọ̀ Sam Ojo fún pé kó báwọn ṣe kéèsì yẹn bẹ́ẹ̀ dàpọ̀ yẹn tẹ̀sán gbà yẹn pé iṣẹ́ politician lòun máa ń sábà ṣe ọ̀rọ̀ eléyìí girlfriend and boyfriend ni ṣebí ẹjọ́ jóra yín ni tó tiẹ̀ lóyún gan ìṣèbí torí pé ó mọ̀ pé ó má rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó mọ̀ pé ó má rí ibi tí yẹn pọn yẹn rìn ti gbọ̀ ìgbà tó ń bára wọn sùn lórí òkè Sam Ojo náà báwọn gẹ́ẹ̀sì tó kù náà sùn so nǹkan tí wọ́n ní wọ́n rẹ́ nìyẹn tó fagbe pé ṣé kéèsì boyfriend and girlfriend lóyún afẹ́ máa fà ní ẹjọ́ ń dóra yín nìyà so ìyìn tó dẹ̀ ní ẹni yẹn gan ṣe gba kéèsì náà ní ìgbà náà bọ́tẹ̀ mo mo bìlífù pé sista Maureen bó ṣe máa ń sọ pé èèyàn ọlọ́run làwọn yẹn mo ṣúọ̀ pé wọ́n máa gbé gbogbo ọ̀rọ̀ yẹn jáde complete bóyá tán bá wá gbé complete ká ṣe máa wo ná ká ṣe máa wo ná ká ṣe máa wo lọ́nà ẹ jẹ́ kí a bọ́ sí orí ètò tèmi àyàbá nìyẹn Mm. Don't forget STC30. Ẹ má gbàgbé oògùn STC30 gbogbo nìṣe. Mo ti sọ tele tele. Whatever, you know, whatever, it does everything, literally everything in the body. Te bá ń gbọ́ kan. One for all ni wọ́n ń pè STC30. Ẹ gbọ́ látẹnu wọn náà. Ẹ gbọ́ látẹnu Good news.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 uh, this a uh, video now. I am sure we've all, you know, seen um, this video of uh, a video surfaced from Sahara reporter from uh, the ex-wife of a uh, Mr. Fani Kayode, Precious Kayode, mean, uh, Tele. She a video surfaced uh, where Mr. Fani Kayode was holding a hammer to bama lori one of uh, his aide in the in the house, but he saw the camera and then he changed pattern. so the guy now came out to be saying that uh, it is eh, a uh, adopted ẹ̀gbọ́n done that let's leave it like that okay. he had a hammer in his hand because the camera came out took the hammer. why why why. He only called me to know that Nepa around. Nepa around. They came to check and I said okay. Why? You only let me know that you want to check the midcast. That was what Alright, fine. So since you've done that, let's leave it like that. Okay? Hi guys, good afternoon. I am Binga Dikoya, the former PA to Chief Femi Fani Coyote, the former Minister of Aviation. Nigeria, Federal Republic of Nigeria. I received a call today from Vanguard today about a supposed video trending online concerning um, an allegation against the chief as to having a threat on my life. Um, I have to say this first and foremost I am alive and I'm still living. Um, I never had any issue with chief all my dealings with chief i never had any threat i did my job as expected and also if there was to be a threat i don't think i should still be here doing what i do i'm a businessman for a living now concerning the video that very day we had um, some new couple of frames that we needed to hang in the in the house and i don't think um, I don't think there was any issue in the house, and I don't even know who recorded the video. And secondly, I think I need to clear something off the hair. Um, there's somebody in the house that actually attacked me in the kitchen with a knife. And I think the supposed person should be the one who linked out this video. How I wish the supposed person can actually come out and um, defend what I'm saying right here, right now. And also, it is the same person that um, attacked me also on different occasions there in the house. In fact, threatened to poison me. So, now if we can judge this, tell me who is placing a, a threat on who. I don't have any, any issue with the chief. I can remember chief's words before I left the house. Ask anybody in the house, ask the, um, the, the bodyguards, the police people in the house, all the domestic staff. I left Chief Femi Fani Kayode's house peacefully, safe, and sound with no issue, no blemish, or whatsoever. And also, when I was leaving, Chief told me, he said, Binga, you're a young chap with a bright future. I don't want to wake up in my house with a de- with, with a dead body. I don't want to have issues and I don't want anything. Go out there, win, and be focused. And ever since I've been on my own, I've been doing my things. I don't have any issue with anybody. There is no threat on my life by any supposed person. Today happens to be my wedding day. I'm preparing for the. I'm preparing for um, my my brides, whatever. You can see my stuffs are ready here, and I'm alive. I'm alive. There is no threat upon my life, and I had never had one from Chief. Chief is my mentor, and we are all good. Thank you. This guy, wait till he Eh, eh, everything that that guy said, gbogbo mokwe, mọ̀ pé hmm. And then me, oh, me, I don't have anything to say. Oh, the only thing that me, I just want to say is just that. Eh, I want to know the mother of that boy. Mm. Ìyẹn but tó sọ̀rọ̀ you. Oh. I want to know the mother that born him and then the said unlucky woman that is about to marry this uh, eh, wọ́nranwọ̀nran torí wọ́nranwọ̀nran ṣe bọ̀bọ̀ yẹn the particular woman the innocent woman that I eh, literally saw that only only one one on on oníwọ̀nranwọ̀nran oníkóbokòbo ọmọ yẹn tó dẹ̀ fẹ́ lọ fẹ́ oníkóbokòbo eh, ìyàwó to fẹ́ marriage go pẹ̀lú yẹn gan-an lèmi fẹ́ only one on one ìta torí oníwọ̀nranwọ̀nran lọ́kọ tó fẹ́ fẹ́ yìí o oníkóbokòbo oníwọ̀nran mi rò pọ́pọ́ lọ anybody that actually believe that guy is is seriously mentally challenged seriously <laughs> mentally challenged ẹni tó bá gbà nǹkan tó sọ yẹn gbọ́ ẹni yẹn ó nídìí kí wọ́n lọ wo ọpọlọ orí ẹ̀ wò torí nǹkan kan ti bóòtù kan máa ti tú nínú ọpọlọ ẹ̀ hmm, ó ti máa tú so obìnrin tó fẹ́ má rí yẹn ká tètè wá gbàdẹ pé ẹni tó fẹ́ fẹ́ yìí oníkóboko ó ní ọpọlọ ọpọlọ ẹ̀ ò pé ó nídìí bí ó nídìí kókó kọ́kọ́ lọ gba àwọn medication ẹ̀ fún ní àrò torí ọpọlọ ọpọlọ bọ̀bọ̀ yìí ó pé Uh, and I hope pay the money that you are paid. I hope you don't finish spending that money. I pray that you will not finish spending that money that you are paid. Ó dà pé Fani ti sponsor wedding to náà fẹ́ ṣe. Òun ló ṣe ń fa wọ́nranwọ̀nran jáde lẹ́nu. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ẹ máa gbà wá kẹ́ ẹ̀ lọ́wọ́ àwọn onímùsùlùmí Ìlọrin. Jẹ́jẹ́ mi ni mo kúkú jókòó o. Ni àwọn èèyàn kan bá pè mí, àwọn tó mẹ́sẹ̀jì gan mẹ́sẹ̀jì. Pé àrẹwà ah, o, òde bá wa sọ sí Eh, eh, bá wa sọ sọ́rọ̀ yìí kí a bá wa kí a ké pe eh, you know shift Sunday Igboho that it should help them go to Ilorin as him being a Christian it should help them go to Ilorin and uh, speak to the àwọn the the Christians àbí the missionary schools there to stop uh, you know to allow what uh, uh, uh, you know wearing hijab to the school as he is a Christian he should go and uh, you know interfere into what is going on Eh, Ìlọrin eh, kìnnì kan Kinikon. kan ṣebí is uh, close to those affairs. you should go and speak to the missionary there too you should go and ṣègbà you should go and ṣàgbọ̀n mo rẹ́rìn mo fe rẹ́rìn pàpé ẹ tiẹ̀ wá náà kí lè kí gbogbo yín fi Sunday Igboho máa pè gan torí Ọlọ́run kó níṣó ní Ìlọrin kó lọ dá sí ọ̀rọ̀ tó wà ní Ìlọrin. <laughs> wọ́n tún sẹ́ndì fídíò àlùfáà kan sí mi pé kémi náà gbọ́n nǹkan tí àfa yìí sọ ìlọrin ìlú mùsùlùmí ni mo wá rẹ́rìn pé ẹ jọ ní ẹ jẹ́ ká gbọ́n nǹkan tí àfa yìí sọ. lọ́lẹ́wé wọn kílẹ̀ yín náà wá lọ́lẹ́wé wọn <laughs> sẹ́ni tí ń sọ̀rọ̀ ìgbà bíbí lọ́rin ni wọ́n kọ́ lèwe ìsinmi bí bá ṣe accommodation táwọn bàbá wa ní. ẹ jọ àwọn tára àwọn bàbá wọn tí àlùfáà yìí tí ó ń sọ mi ò mọ orúkọ ẹ torí wọ́n sẹǹdì ni àwọn tá làwọn fámìlì tá làwọn bàbá yín tí wọ́n accommodating nígbà tí wọ́n wá kọ sí tí building wá kọ sí Ìlọrin ńkọ́ tá làwọn bàbá yín tó accommodating. ìtẹ́ ẹ̀ bá kọ́ sọ ni pé tẹ́ ẹ bá náà lọ bẹ̀ ṣe táwọn náà gbé building kó mẹ́ ah. ọ̀rọ̀ wa àkọ́kọ́ nù ọ̀rọ̀ tiwa àkọ́kọ́ nù. okay èyí ń wá kí wọ́n lọ St Williams èyí ń wá kí wọ́n lọ èyí àwọn ni wọ́n san owó iléèwé àwọn ni wọ́n ń san owó òṣìṣẹ́ bẹ̀ àwọn ni wọ́n san alábòjútó rẹ̀ hundred percent. ẹjọ́ nínú ìtàn ìtàn wo ni àlùfáà yìí ti gbọ́ pé Ìlọrin jẹ́ like that uh, Ìlọrin is a Muslim country àbí a Muslim state. tọ́mọ́lá wọn fẹ́ kírun ní olú bẹ̀ kì í sọ̀rọ̀ tó dáa kì í sọ̀rọ̀ àlàáfíà nù. ibo ni wọ́n ti sọ fún wọn pé Ìlọrin is only for the Muslim nínú ìtàn wo ni àlùfáà yìí ti gbọ́ pé Ìlọrin o is only for Muslim ti láwọn fẹ́ kírun ah. iléèwé tíjọba ní ìtì débi iléèwé tíjọba ní iléèwé tí ó wà láàrin. Is a Muslim state? Please ìsì lọrin fídíò yẹn ṣe kíní omi ò kàn fẹ́ play tán because ó ń run mí nínú tí mo ṣe ń gbọ́ tí mo ṣe ń wò ìsì a muslim state exactly when did Ìlọrin became a abi become a muslim state in which constitution in Nigeria is it is it under Nigeria constitution that Ilorin o is a Muslim state or is it in Yoruba constitution that says that Ilorin is a Muslim state is Ilorin for Muslim alone who is accommodating uh, forefather that they say that they are accommod accommodating to who to Christian to Yoruba ṣé àwọn Ìlọrin àwọn Muslim ni wọ́n kọ́kọ́ wà ní Ìlọrin kí kí àwọn Yorùbá tó dé Ìlọrin ni àbí I, I don't like is it that uh, Eh, <laughs> ọ̀rọ̀ yẹn kàn fọ́nì sí mi ni pé when did the Ilorin became a Muslim state under which constitution. ìgbàláyè bí ti bá wo. fẹni tí ò rí gbóyè àlàyé làwọn ṣe o fẹni tí ò rí gbóyè ti ń tẹnu mọ́ wípé iléèwé kristẹni iléèwé kristẹni nígbà tí wọ́n ti gbà á lọ́jọ́ kìíní àná mistake tíjọba ṣe náà ló kọ tí wọ́n sì retain tí wọ́n jẹ́. When did the Ilorin became a Muslim state? kristẹni mm-hmm. ilẹ̀ mùsùlùmí ilé ah. nìwa. ìjọ wo ni Ìlọrin di ilẹ̀ mùsùlùmí torí àwọn Yorùbá àwọn àfáà Yorùbá yìí ti ti dé àwọn ìmáàmù yìí ti ti bẹ̀rẹ̀ o ẹ ti fẹ́ dá kinní sílẹ̀ láàrin Yorùbá so takú mọ̀ pé Ìlọrin o is not even under Yorùbá land it's like we we should not count it under Yoruba land. Because in Yoruba land, there is nothing called Muslim state or Christian state or uh, eh, Shango state or uh, uh, uh, uh, uh, state. When did Ilori became a Muslim state? Under which way? Under is it under Yoruba? you under Fulani? you under Northerners? Because I, I want to get that aspect very clearly. There is no kò sí ìtàn kankan nílẹ̀ Yorùbá tó sọ fún wa pé Ìlọrin o ìlú Mùsùlùmí o ta ló àwọ́ọ̀dì ẹ̀ pẹ̀lú mùsùlùmí ní so it is only Ìlọrin is made it's only for the for for the Muslims when did that happen like nígbà wo nìyẹn bẹ̀rẹ̀ láàrin àwa ọmọ káàárọ̀ òjíire níjọ́ wo nìyẹn bẹ̀rẹ̀ láàrin ọ̀rọ̀ àwọn káàárọ̀ ọmọ òjíire tí àfa kan jáde tó ń sọ eléyìí lẹ́nu pé àwọn forefathers ń wá accommodate ni ilẹ̀ Ìlọrin ní ilẹ̀ ilẹ̀ mùsùlùmí ni tá làwọn forefathers yìí kò yé mi o ta ni àwọn forefathers yẹn àbí ẹ ẹ ẹ kí náà ti ń pè é tẹ bá tiẹ̀ fẹ́ sọ pé bóyá àfọ̀njá pòun ló tẹ Ìlọrin wọ́n sọ fún yín pé àfọ̀njá jẹ́ muslim ṣé wọ́n sọ fún yín nínú ìtàn wo lẹ ti kà pé àfọ̀njá ò mùsùlùmí láfọ̀njá níbo lẹ ti karú ẹ̀ àbí pàṣẹ bàbá tó bí ní àfọ̀njá ní mùsùlùmí àbí ọládẹrin tó tẹ Ìlọrin ṣé ẹ gbọ́ pé mùsùlùmí ni àbí pásin ọmọ ẹ̀ ni ẹ gbọ́ pé ó jẹ́ mùsùlùmí àbí alágbè òun ló jẹ́ mùsùlùmí ká tó wá sọ àfọ̀ǹdà torí àfọ̀ǹdà ni baálẹ̀ kẹrin ṣé gbogbo àwọn tí ń kálẹ̀ tó tẹ̀ lọ́rin ẹjọ́ báwọn ṣé mú ṣe gbọ́ nínú ìtàn wo ni wọ́n ti sọ fún yín pé mùsùlùmí ni wọ́n ta ló sọ bẹ́ẹ̀ fún yín pé mùsùlùmí ló tẹ̀ ìlú Ìlọrin níjọ́ wo ni Ìlọrin di ìlú mùsùlùmí ní ọ́ndà ilẹ̀ Yorùbá àbí ṣé ọ́ndà ó dà pé àwọn Ìlọrin ṣé ká kúkú gbà pé ẹ̀ kì í ṣọmọ Yorùbá mọ́ ẹ ti kara yín mọ́ mọ́ mọ́ mọ́ north torí tí ẹ̀yin àfábá lè máa sọ jáde lẹ́nu pé ilẹ̀ mùsùlùmí ní Ìlọrin ọ́ndà ti bó ń bẹ̀ nílẹ̀ Yorùbá àbí ti bó torí nínú constitution Nàìjíríà kò sí nǹkan tó ń jẹ́ Muslim state or Christian state there is nothing like that in the constitution of Nigeria and I, I am very sure ní ilẹ̀ káàárọ̀ òjíire kò sí nǹkan kan tó ń jẹ́ pé ilẹ̀ mùsùlùmí lélẹ̀ ilẹ̀ kírísítẹ́nì lélẹ̀ ilẹ̀ ìṣẹ̀ṣe lélẹ̀ kò sí nǹkan kan tó ń jẹ́ bẹ́ẹ̀ tí oníbo lẹ́yìn ti fẹ́ gbé ìtàn yín jáde ṣé ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ kúkùn yẹn họ́ọ̀pù nísìnyí ni ṣé ẹ fẹ́ fìyẹn da gbogbo wàhálà lẹ̀ báyìí torí àti gbòjùjú ẹ ti máa wọn nǹkan tó tún mú bọ̀ lọ́wọ́ kan o bó ṣe ń bẹ̀rẹ̀ lélẹ́yìí o kí wá ló wá kan Ìgbòho nínú gbogbo rakatíà tó ń bá wọn yí nílọrin what is it how does that even translate to Ìgbòho torí ẹ tuntun fẹ́ bẹ̀rẹ̀ fẹ́ máa drag ẹ̀ sínú ẹ̀ tó bá yá nísìnyí ẹ kò ń ṣe ilé mùsùlùmí kò lè dá sọ́rọ̀ ẹ̀sìn kò ń ṣe mùsùlùmí kò lè dá sọ́rọ̀ ẹ̀sìn ẹ kò ń ṣe ilé mùsùlùmí ẹ lọ pa álímì hmm, ẹ mọ nọ́mbà álímì ẹ lọ pe álímì wá kí máa ránṣẹ́ pé ẹ ká máa fẹ̀ fún pé Ìgbòho báwa lọ dá sọ́rọ̀ tó ń ṣẹlẹ̀ nílọrin o rárá Ìgbòho kọ Ìgbò òdì ni toráyé yín ló wá ìyẹn ló wá lé ayé ẹ̀ wá ṣe ẹgbẹ́ nǹkan tí chief imam yorùbá ti ìlọrin chief imam of yorùbá yorùbá chief imam in ìlọrin said ẹgbẹ́ nǹkan tí màní yìí tó sọ jáde ní ẹnu. nípa ti ọ̀rọ̀ ìṣàmúlò ìjáàbò ìbòrí tó dá wàhálà lẹ̀ láàrin ẹ̀wọ̀ ẹlẹ́sìn méjì hmm. kí ni nǹkan tẹ́ lè rí sọ sí kí ló bí gbogbo gbódò rọṣọ yìí. ara tí à ń sọ ní tí òfin wá ní ilé ilẹ̀ yorùbá nìyẹn ṣe ọ̀rọ̀ ẹ̀sìn aya kan ti wà tọ́lọ̀ ti fi kílẹ̀ àmì suratul aniham alátẹ̀síbò lẹ́sìnà yẹ̀dí láì ọlọ́run ni mọ̀ bu ẹni tí ì bá ṣe lẹ́sìn rẹ̀. mọ̀ bu. ẹni tí ì bá ṣe lẹ́sìn tiẹ̀ hmm. ẹnìkan jẹ́ christian hmm. èmi jẹ́ muslim ẹnì jẹ́ lẹ́sìn àbáyé ọwọ́ ń bú ẹni tó jẹ́ christian pé tí ó bá ti ṣe mùsùlùmí yọ wọ̀ ná hmm. wọ́n lọ ń tọ́ ìjà onímùsùlùmí onígbàgbọ́ náà wọ́n sọ fún àwọn tó máa ṣe ẹ̀sìn bílẹ̀ pé inú wọn ò òun lòun yẹn tọ́jà àbí èèyàn wá ń ṣe èèyàn ń lọ títì ọwọ́ ara àwọn kan ti mu tí wọ́n jòkó wọn ṣe bí apalọ̀ wọ́n gbégbò lọ́wọ́ wọn yé wọn ní gbogbo ẹni tí bá ti mu tí yọ wọlé tí wọ́n bá gbégbò tí wọ́n bá lẹ̀ mọ́ ọlọ́run ní dásí torí wọn lọ fọwọ́ rẹ̀ fa wàhálà hmm. wọ́n ti kọ́ kalẹ̀ wípé eléyìí ansaru díìnì ni hmm. eléyìí bamchi church school lélẹ́yìí ìwọ tí ọmọ rẹ ọba ti mọ̀ pé kíní ò lè tẹ ọlọ́run padà sí ansaru díìnì èmi nìsín àwọn ọmọ mi ìgbà tó sọ pé yunifásitì àlékí mọ́ tó one point five million ni tí wọn pé wọn máa ń borí ń bẹ ẹhìn mo ṣe ló pé wọn má ti lọ ti báyìí mo sì gbé wọn lọ síbẹ̀ pé a lọ síbi yìí tán ti ń borí ṣèbí pàtó tó wù ẹ̀sìn tó wù ẹni so muslim school náà wà nílọrin tọ́jà private ilẹ̀ so tí kálukú náà lè mú ọmọ rẹ̀ tó. ẹ mo fi ìjọba wa ní báyìí nǹkan tí ìjọba sọ. èyí ṣe wọ́n náà nígbà tí lọ́wọ́ ń gbà tán láwọn ṣe kọ́kọ́ mọ́jú lò jáàmù tún láti sáwọn kristian náà wàá gbà nísìn. tòkọ́sẹ̀ hmm. mọ̀ pé ẹ̀ẹ́ fara ni àwọn kan nígbà tán ní equa church Hmm. lélẹ́yìí tẹ́ wá lẹ́ẹ̀fẹ́ mọ̀ lò jáàbù lọ bẹ pé ẹ̀ ń takò tí àwọn náà ṣe lò bẹ́ẹ̀ so that àwọn náà sọ yóò ń kó iṣẹ́ táwọn náà wá mú aṣọ sẹ̀lẹ̀ kọ́ máa wọ̀ lọ sí ọ̀dọ̀ yìí àṣàdùdìní kọ́ wá mú àwọn tó bá jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ kọ́ wá wọ aṣọ eégún hmm. kọ́ làwọn lọ sí skul hmm. ṣé skul nu but constitution òfin nàìjíríà ni pé ẹ dírẹ́sì normal ìtànsọ̀nù wọ́n sọ pé bí kan ni islamic state kò sí stingy islamic state ní nàìjíríà ikú ọ̀rọ̀ àtìlájọ nínú ẹ̀sìn so christian don lọ skul normal muslim náà lọ skul normal tó bá ti mọ̀ pé skul tó fẹ́ fọmọ tiẹ̀ sí o ò nílò ìjáàbù bẹ́ẹ̀ skul pọ̀ nílọrin mọ́ ọmọ rẹ lọ síbi skul tí òye bá ti ń lo ìjáàbù kò sí jàmbẹ́. àmọ́ àwọn ìpínlẹ̀ kan fara mọ́ kọ́ mọ́ lo ìbòrí. ìbá àwọn tó ń ṣe dáńtà àwọn táwọn fúlàní fẹ́ máa lò nìyẹn tó fẹ́ máa fi ẹ̀sìn kọ́ńtrákìtì ara wọn yan true constitution. Hmm. ọ̀rọ̀ pé wọ́n fẹ́ gbé kínní ẹ̀rọ olé ní sódà tó bá ti sọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ti mọ̀ pé àwọn mùsùlùmí tó bá jẹ́ yorùbá níbí wọ́n máa ní pé àwọn ń jàjẹ́ ẹ̀sìn nílẹ̀ wọn ò ní mọ̀ pé àwọn fúlàní lo àjẹ́ńdà àti tiwọn lábẹ́lẹ̀ ẹ̀yin rò pé àwọn fúlàní ni wọ́n ń bẹ nídìí ọ̀rọ̀ tí ń bẹ. sẹ́yìn mi ni màá mọ̀ sọpẹ́ nìkan lè láwà nígbà tí mo ti mọ̀ fín. Hmm. ẹ tó bá lọ sí skul ní sìnmu tí mo pé skul ilé kristian ni tó bá fẹ́ tó bá fẹ́ kọ́ ọmọ yọ máa lo kí o gbé lọ sí skul muslim kí ni tèmi pẹ̀lú yìí hmm. ah, sọmọ tèmi nígbà tí mo pé ọmọ mi muslim ni mo fẹ́ kọ́ ọmọ lọ sí so asadu dín ní asadu dín ní bẹ́ẹ̀ lọ ni tí alájì asadu islam bẹ́ẹ̀ lọ ni alájì kàmọ́ ló dá skul yẹn lẹ̀ wọ́n sì pọ̀ so mùsùlùmí ló dalẹ̀ tó bá gbé wọn fẹ́ mọ borí ẹ mọ lọ́bẹ̀. tó túmọ̀ sí pé ẹ̀sìn ọ̀fàjà. èyí ìṣòkòtò àwọn tó wá láwọn ṣe táwọn lọ ń lo agbára pé eh, ìlú Ìlọrin kìíní kan ló lòlò ẹ mọ̀ ẹ mọ̀ fi ẹ̀sìn da ilẹ̀ Yorùbá rú. bó wà nínú wàhálà tó ṣẹlẹ̀ ìbò ni ó ṣe. ó kù sọ wọn gọ́ọ̀mẹ̀ntì bọ́ọ̀ lọ́wọ́ àṣẹ ti wà débi ṣe security òní ọmọ yẹjọ ara rẹ torí mi tẹ akíkó. àmọ́ chief imam ní nílùú lọ rẹ. ẹ gbọ́dọ̀ mi sọ sẹ́ ànílà káyì ti gọ́ọ̀mù olóòrè mi ti sọ àlàyé ẹ tó bá mọ̀ pé ọmọ tòun kò ní faramọ́ kọ́ padà sí ilé eh, skul eh, ti mùsùlùmí so ṣe simple abẹ́kẹ̀sẹ̀ torí crisis díẹ̀ díẹ̀ ni mo bẹ̀rẹ̀ abẹ́kẹ̀sẹ̀ tó báyìí ti gangan ìbí ọmọ wò rẹ ni torí pé mo sọ fún mo ké fún yín torí ọlọ́run ti fi òfin kalẹ̀ pé wà nàfkiri aláti àádọ́ àwùnà ọlọ́run nìkan mọ̀rọ̀ bẹ́yìn mùsùlùmí nìkan lẹ̀ wà nàfkiri aláti àádọ́ àwùnà ẹ nìkan lẹ̀ wà láyé o wà wà nàfkiri aláti àádọ́ àwùnà ẹ tɔpɔ wa bɛ na lɛsi na yɛsuku na maa na leke lamu yɛku na la aduwa e e wa tɔla ba fiya tafi diini ɛ wa lafiya ne sen n tɔnɔ sɔnu. ẹ ṣe o. Saudi Arabia ne sen àdètòdò pé wà fẹ́ ṣe Saudi Arabia ká wa gbé kiri church ká wa dé kaaba ká ma lu agogo pé Jésù ṣèkiri torí pé ó jẹ́ pé kọ́ńtì ni ara o wọn làwọn ò fẹ́ níbẹ̀. Hmm. sotese èyí sì lè dé Jerusalem kó wa sọ pé tó anabiwa Muhammad wọn làwọn ò fẹ́ níbẹ̀ so kálukọ́ wa wà níbẹ̀ but ní Nàìjíríà kírísítẹ́nì bẹ́ẹ̀ mùsùlùmí bẹ́ẹ̀ aláṣẹ òfin tó sì ti se lérí gbogbo tí ń jẹ́ ọmọ nàìjíríà ló ṣe lérí ẹ̀sìn kí n á